أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá tó ní ọpẹ́ tó sì ní ẹ̀yìn nígbà gbogbo àti gbogbo àsìkò adúpẹ́ fún lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn oore tó ṣe fún wa èyí kí ààyè lè gbà wá láti máa ka àwọn orin náà èyí tó ga jù nínú àwọn orin náà òun náà ni orin Islam ó ṣe wá ní mùsùlùmí ó kàn wá ṣe wá ní mùsùlùmí tó wà lórí ìlànà sunna kí anabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni àwọn orin ńláńlá tẹ́wẹ́ pé ní tá a bá ní ká má ṣe nǹkan kan má ń gbèsè ayé wa ká máa fi dúpẹ́ fọlọ́wọn ọba ní ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́ba wa ń bẹ ọ ẹnu ọ̀bọ pé kí a dá yìí àti wọn àti ìwọ̀nba àǹfààní tó bá fún wa tá a fi ń dá ọpẹ́ fún rẹ ọlọ́run lọ́gbọ́n sàgbà ọpẹ́ náà fún wa àwọn bẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́rọ́ wa sí ìkẹ́ àti ìkẹ́ àti àlékún àti àlékún àánú fún ọ̀gá wa síwájú wa lólùfẹ́ wa ahmed muhammad sallallahu alayhi wa sallam kí ìkẹ́ náà àti àánú rẹ̀ lọ́wọ́ bá kọmọ bá àwọn aráalé rẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn sahabatul kiram àwọn tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n ṣe ìgbìyànjú tí wọ́n fi tan ìmọ́lẹ̀ ìsìláàmù káàkiri ọmọnìyàn àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà wọn kíkì di àríkíámù òfìdé lẹ́ẹ̀kan sí a ti dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pé ó tún yọ̀dá ìjòkó kí aláyìí fún wa kí ìjòkó gbogbo ọjọ́ àtúlàfà kí àwọn bàbá pè ní ọjọ́ àtàlákà kí àwọn fi ń ka kíra abi fún wa kí a mọ̀ sí kìtàbù tawhid pẹ̀lú sáré rẹ̀ kí a mọ̀ sí so ìyá sí pé ní ẹ̀tẹ́ náà ni àṣẹ̀mí opportunity àti kà á lágbàtí a ti jẹ́ ti gbé àwọn ìpè náà kalẹ̀ so à ń tọrọ àmójúkú lọ́dọ̀ àwọn jẹ̀mọ́ fún àìrójúláyè àti àwọn ìrìn àjò tẹ́kọ́ náà lè sábà bí bẹ́rẹ̀ wọn sí pé kí ìyẹ̀kọ́ náà tó máa tẹ̀síwájú àmọ́ wọ́n dúkọ́ lọ́wọ́ bá kí ó kí ìyọ̀dá fún wa lè nìyẹn gbogbo àlámàrí ọwọ́ ọlọ́run lọ́wà so a ẹ jẹ́ ká máa gbìyànjú ká sì máa jẹ́ ọ̀rẹ́ wa gbogbo èyí títà ń ṣe ẹ̀yìn ọmọ ìyá wa ọlọ́run ọkọ̀ ní jẹ́ kí ọ̀rẹ́ yìí so àgbà àsìkò yìí náà àwọn wíkí gbogbo àwọn ọmọ ya wá bẹ̀rẹ̀ kéré wà wa ní mọ́sálásí bí àti gbogbo àwọn ya kí a ń gbé sáńsẹ̀ gbìyànjú lórí ètò yìí ọlọ́run ní wá o ọlọ́run sọ so ara nǹkan tí ọlọ́run gbé kọ́ wa lọ́rùn dúkọ́ ká wá ṣe náà lélẹ́yìí so ká máa gbìyànjú láti máa tàmálẹ̀ ìsìláàmù fún ara wa so gbogbo àwa ọmọ ìyá wa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá wa káàró ìjíire kí ẹ bá ń gbọ́hùn wa gbogbo bí gómìnà kẹta àǹfààní lè jẹ́ fún wa láti pé kí àwọn máa yìí ká máa jáde wá kásì máa tẹ́tí gbọ́ gbogbo àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí wọ́n ṣe fún wa láàyè yìí ọlọ́run kọjú kó wúlò fún wọn ọlọ́run ọba ọ̀là la ilaha illallah sùlẹ́yìn eléyìí a ti bẹ̀rẹ̀ kíka kíra kìtàbù tàwíìdì yìí ní ìjòkó àkọ́kọ́ akọ́ṣe sẹ́yìn a bẹ̀rẹ̀ kíka yẹn láti bí kí a ti bẹ̀rẹ̀ kìtàbù tàwíìdì pé kìtàbù tàwíìdì sí i kẹ́bi sàlàyé fún wa pé kí là ń pè ní kitab so a kà á fún wa níbi ìkótó lọ ọlọ́dà tí àlàyé tá à ń bá lọ tí àsìkò gbà wá má bẹ̀ láti fún wa padà sílé ní insha Allah òun náà ni tawhid kí là ń pè ní tawhid òun ni àfa ń bẹ̀rẹ̀ sí sàlàyé fún wa kí afa wa sọ fún wa pé ní wa tawhid naw'an tí a túmọ̀ sí ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo àbí ìgbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ọlọ́run ọba ìgbàgbọ́ ìnígbàgbọ́ tó péye nínú ìjọkan ọlọ́run ọba subhanahu wa ta'ala ìjọkan rẹ̀ nípa dídá ẹ̀dá nípò nìkan náà ni. Ni nígbàgbọ́ sí ìjọ kan ọlọ́run níbi pé ní òun nìkan lọ́tọ́ sí pé ká máa sìn ìnígbàgbọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe òun nìkan ṣoṣo iná ló ní àwọn orúkọ àti àwọn ìròyìn tó ga jùlọ tẹ́nìkan ò nírú ẹ̀ gbogbo àwọn àlàyé wọ̀nyí náà lọ́wọ́ lábẹ́ ìtumọ̀ tawhid àmọ́ àfọwọ́n sọ fún wa pípé ní wa tawhid naw'an tawhid kí afẹ́ máa sọ̀rọ̀ yìí fún ara wa yìí afáàní ká màá láti sin lọ pé ní orísun méjì ni orísun méjì ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹ fún wa báyìí pé ní àkọ́kọ́ òun ni tawhid fil ma'rifa wal isbat tó ń kó òun dá lórí pé ká mọ̀ ni ká mọ̀ sọ́kàn. So kásìfì díẹ̀ múlẹ̀ lọ́kàn wa kọjọba lọ́kàn wa dáadáa pé bó ṣe rí gan nìyẹn kọ́mọ́sí èméjì kankan bẹ̀ fún wa òun náà ni tawhid ma'rifa wal isbat afákan wa tu fún wa báyìí pé ní wa tawhid rububiyya wal asma'u wa sifat ní abẹ́ tawhid kìnnìmọ̀ àti fìdí ẹ̀ múlẹ̀ yìí òun náà ni tawhidi rububiya wa wà lábẹ́ rẹ̀ tawhidi asma wa sifat ó wà lábẹ́ rẹ̀ mo rò pé ní a ṣe rántí láti gbàgbà ti wà ní àlẹ́ ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ti islamiyya ibtidayi primary iná ni wọ́n ti sọ̀rọ̀ wa pé ní mẹ́ta ni tawhidi pín tawhidi rububiya tawhidi uluhiya tawhidi asma wa sifat. Ah, òun náà ni àfáwá tún fẹ́ ló tún rí fáàsì fún wa ń bì yìí ike méjì tí òun pín sí ń bì yìí o mẹ́tẹ̀ẹ̀ta tí a mọ̀ tẹ́lẹ̀ yẹn wọ́n wá pín wọ́n wá kó sí abẹ́ kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì tí àfáà ló pín sí ìpín àkọ́kọ́ lọ́dọ̀ tí àfáà tó sọ̀làyé ń bí òun náà ni wọ́n pè ní tawhid lil ma'arifa wal isbat tawhid jẹ́ pé ní ká mọ̀ sọ́kàn ká dì í sọ́kàn kó sì fìdí ẹ̀ mú kó fìdí múlẹ̀ lọ́kàn wa gbọ̀ngbẹ́yìn kó má sì nǹkan kí ọ yẹ ẹ́ òun là kọ́kọ́ wọn ní ìtọ́wà lábẹ́ eléyìí òun náà ní tawhid al-rububiyyah àti mọ̀tẹ́lẹ̀ yẹn abẹ́ ma'rifa wal isbat lọ́wà tawhid al-asma wa sifat ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ òun náà wà lábẹ́ tawhid al wàlùkọ́sù èyí ni ìran kejì kí àfa ní tawhid ìwé ìran méjì ni ìran kejì ní tawhid fìtọ́lọ́p wàlùkọ́sù òun náà ni ìgbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ọlọ́run léyìí kí ó dá lórí iṣẹ́ kí wọ́n fẹ́ ká fi ṣiṣẹ́ kí wọ́n sì fẹ́ kó wà nínú èròǹgbà wa kí yóò wá máa jáde nínú àwọn oríkèéríkèé ara wa kẹ̀ríkẹ́ tọ́lábù tí wọ́n wí yẹn ò ni pé ní kí wọ́n rìkwẹ́sì wa pé ní ìgbàgbọ́ tó lọ gbàgbọ́ sínú ọkàn rẹ̀ kankan ò rí wọn o jẹ́ ká wá máa rí àwọn sáyìn kan kí wọ́n máa jáde níbi àwọn action rẹ, àwọn iṣẹ́ rẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa sọ kí wọ́n máa túmọ̀ sí ọkàn rẹ̀ tọ́lá wọ̀lọ́kọ́sì وهو توحيد الألوهية والعبادة so eléyìí òun náà ni à ń pè ní tawhidu uluhiya òun náà tún pè ní tawhidu ibada èyí ò ní ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo níbi jíjọ́sìn fún ọlọ́run lọ́kan ṣoṣo náà níbi gbígbà pé ọlọ́run bá ní onìkan náà ló ká máa jọ́sìn fún kò sẹ́lòmíì tó sí ká máa sìn mọ́ tá wí bẹ́ẹ̀ lẹ́nu ó wá nídìí ká wá ìṣesí wa ká máa ṣe àwọn action wa ṣé bẹ́ẹ̀ ló wá rí ṣé ó ń jẹ́rìí gbé nǹkan kí a sọ yẹn ìpele ọlọ́nìkan ṣoṣo òun lọ tọ́ sí pé ká máa sìn kò sí nǹkan kan ní kẹ̀kẹ́ ká sìn mọ́ bẹ́ẹ̀ náà àdìsọ́kàn wa ta àdìsọ́kàn ìpele ọlọ́nìkan ló nìkan ṣoṣo ká máa sìn síbẹ̀ náà lórí inú ọkàn wa kò sí nǹkan míì ká tún jọ́sìn fún inú ọkàn wa ètò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí òun ni tawhidul uluhiyya wal ibada tawhidi yaani iṣẹ́ ìṣe àwọn ẹ̀dá káfí mọ́lọ́ nìkan ṣoṣo èyí akínlẹ̀ túbáyà takọ́kọ́ takọ́ kàyàn èyí tawhidul ma'rifa wal isbat ó ní ìmọ̀lọ́nlọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ tiẹ̀ iṣẹ́ tọ́lọ̀ wọn bá máa ń ṣe àti àwọn ìròyìn ẹ̀ ká gba tí ọlọ́run bá ọ̀kan ṣoṣo ni níbi àwọn iṣẹ́ kí máa ń ṣe èyí ìrùbù bí àníyàn àwọn iṣẹ́ tọ́lọ̀ wọn bá máa ṣe sì pọ̀ ìdẹ́ẹ̀dá ìjẹ́ kí wọ́n máa wà láàyè ìjẹ́ kí wọ́n máa wà lókù ìmọ̀ sáàsì fún ni ká lówó lọ́wọ́ ni ká má kí ní ni kábímọ ni kámọ́kiri bí ni kójú ọ̀rọ̀ ni kóòrùn ọ̀rọ̀ ni abẹ́sọ́mọ̀ta wà ní òòrùn yọ ìrọ̀wọ́ ń yọ so irúgbìn kì í wù láti lẹ́lẹ̀ atẹ́gùn kì í fẹ́ gbogbo ẹ̀ lórí sí omi inú odò bọ́lá ṣe ń ṣe gbogbo ẹ̀ gbogbo ìṣe ìṣe lọ ni káwà pé ní ẹnìkan kọ́kọ́ ló ń ṣe àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala òun là ń pè ní tawhid arububiya òun là ń pè ní tawhid alimarifa wal isbat lábẹ́rẹ̀ náà wá ní gbogbo àwọn orúkọ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n fi sọ́ra rẹ̀ àbí kí Muhammad sallallahu alaihi tó fi sọ ọlọ́wọ́n ọba káwọn ti bẹ́ẹ̀ náà lórí máa lo àwọn orúkọ nígbésí ayé wa pẹ̀lú pé kí a máa pè é pẹ̀lú àwọn orúkọ náà ká sì máa nígbàgbọ́ sí àwọn orúkọ náà àti àwọn ọlọ́wọ́n bí máa ṣe fún ọlọ́run nìkan ṣoṣo gbogbo àwọn sẹ́ǹsẹ̀ kí wa pẹ̀kọ́ ẹ̀ka ti kẹ́kẹ́ báyìí gbogbo bí àwọn iṣẹ́ ti ọlọ́run ọba àṣèlóyè ọlọ́run ọba olùhíyà iṣẹ́ kí wa nìyẹn gbogbo tí ọmọ jáde látọ̀dọ̀ kí wa bẹ̀rẹ̀ láti ibi láti ibi ọ̀rọ̀ ẹnu wa ni iṣẹ́ ìṣe wa ni àdé ọkàn ọkàn wa ni àtà nǹkan tá a máa fi kí wa gbọ́ ni tá a máa fi ojú wa rí ni gbogbo ẹ̀yẹ́ yẹn kábàá pinnu ọlọ́run nìkan láàmà ṣe fún ká má ṣe fún nǹkan mímà wọn là á pinnu tàwídì lóhìyà gbogbo tí ń jẹ́ ìbáàdà so pẹ̀lú ògbó ọlọ́wọ́n bá a máa gbọ́ láyé síwájú ibi tí àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ti mẹ́hẹ díẹ̀ iná ẹ̀ níbi àárín yìí a bá ń sọ pé ìbáàdà ká máa ṣe lọ nìkan ṣoṣo ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé wọn lórí ẹ̀ àwẹ̀ tá ń gbà kádà ní ẹ̀kọ́ nìkan là ń gbà fún sábà lọ sí hajj kádà ní ẹ̀kọ́ lọ fún yes bẹ́ẹ̀ náà ni àmọ́ àwọn eléyìí nìkan kọ́ ni à ń pè àwọn agbègbè míì tún wà gbèsè ayé wa rẹpẹtẹ pé ìbáàdà náà ni ẹ̀sìn ló ń jẹ́ pé a gbọ́dọ̀ gbé fún kankan ní Ọlọ́run wọ́n wá pa àwọn agbègbè yìí wọ́n pa á tì wọn ò kíá pẹ̀lú ẹ̀ wọn ò wọ́rì wọn ò bá máa ṣe fẹ́lòmíì wọn ò sì ní wọn ò ní ní fílì wọn àbí wọn ò ní ní èrò wọn ò ní ní ní máa pé ní àwọn tí ń ṣe ìbádà fún nǹkan ní ìyàtọ̀ fọlọ́wọn bá inú ẹ̀ ni àdúrà ṣíṣe lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ kí n sàdúrà ọlọ́nìkan lè ká máa dájú àdúrà kọ àmọ́ láti láéláé wá kan ábí bá àwọn àfáà wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì kúnú àdúrà tí wọ́n máa ń ṣe tó pé ní ẹ̀dá ọlọ́run ni tó ní kẹ́ máa pè é pò mọ́ lọ́wọ́ bá tí a bá gbàgbé láti láéláé wá láti ilẹ̀ yorùbá láti di wẹ́ẹ́ wọlé àwòsánà wọ́n ṣe kíra kan kí wọ́n pè ní bozul azim bozul azim yẹn yàsín wà ń bẹ̀ sọ́kìlì wákẹ́ wà ń bẹ̀ àbí kàwọn yìí sàdúrà so àwọn afáàkì wọn ti mọ̀ wọ́n mọ̀ sọ́sákò wọ́n mọ̀ yálé àwọn yẹn káàkiri wọ́n mọ̀ ká fún wọn. wọ́n á ní ìjọba wa kà kí kútùbà tó wá wà ń bẹ̀ kútùbà rẹ̀ wà bẹ̀ kẹ́ kà sí. irú kútùbà yẹn báwo kútùbà tí wọ́n wá kó jọ síbẹ̀ bí wọ́n ṣe ń pe ọlọ́run bá wọ́n ń pè àlìjẹ̀nu wọ́n ń pèsù pẹ̀lú ẹ̀. tó wọ́n mọ̀ pé ní ya kiri kan ya ya alibaba bila alibaba bila alibaba bila tó tọ́lọ́ àwọn ruhaniya àwọn okòkò àlìjẹnu ni so láti bẹ́ẹ̀ ni iná ni àwọn kan fi ń gbòòrò fi ń gbòòrò títí tó ní àwọn ń pè èèyàn bí ẹgbẹ́ wa wọ́n fi ń pè èèyàn wọ́n fẹ́ sàdúrà àbí kan pé ní à kiri àlùbáríkà alágbájá ibi tí ó ti bẹ̀rẹ̀ nìyà àlùbáríkà alágbájá ibi jíjí ń wọlé bọ̀ nìyà so wọ́n mọ̀ kọjá àlùbáríkà wọ́n mọ̀ pé ní à àwọn náà ni wọ́n bá wa wí ìsọfọ́lọ́hún kọ́ra bí òsì so irú kí ẹ bá ti lè yìn fọ́ọ̀mù sínú kan bá kọ̀wà pí ọ̀pọ̀ ọlọ́run bá wọn láàrin yàn so àwọn àpèjú ẹbẹ wa pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ títí tó pé bóyá àpàlà máa kan nu àwọn ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ wa ń bì sika ma jẹ́ kí yíyà púpọ̀ kọ́ máa dá wa dúró káyọ̀kì máa lọ ibi tá à ń kà yìí so láti bí gbogbo àwọn sẹ́ǹsẹ̀ wa agbọ̀dọ̀ máa ṣe fọlọ̀ nìkan ṣoṣo ni bẹ̀rẹ̀ láti bí ìforíkalẹ̀ ìrun kíkí nìyà àdìọ́kàn àdúrà ṣíṣe àti ìmọ̀ fẹ̀mítẹ̀ nǹkan tá a pè ní àràjá àti ìmọ̀ gbáralé nǹkan tá a pè ní tawakkul àti ìsìgáàzà ìkégbàmílà ọlọ́nìkan là á kégbàmílà sọ́dọ̀ yìí kí bá wà ní ìṣòro ọlọ́nìkan là á kégbé àyè máa lọ bẹ́ẹ̀ lómi ìmọ̀ láti kọ́ kọ́mọ̀ tí ìṣòro kan bá dé àwọn Yorùbá àti ká máa lọ bá wọn kan ìgbà ẹ̀dá sọ ẹgbàmí gbólóhùn tó wí ẹgbà mi tí Ọlọ́run sọ fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ níbi kí ní ìkíkí ó jẹ́ pé ní kìí ṣe nǹkan físíkà ká fojú rí lápèjúwe kí ẹ bá fẹ́ jábọ́ sínú kọ́tà àbá fẹ́ jábọ́ sínú kànga ẹgbà mi ìmọ̀ fẹ́ jábọ́ sínú kànga agbóyìí ni àmọ́ ẹnìkan sáré lápèjúwe àbí ọgbà pé bí ẹnìkan ṣe òun kan wọn lọ bá wọn kan wọn pè láàfáà àfáà náà wọn mọ̀ pé wọn pé àfáà ìlẹ́kùn ẹgbà wà báyìí báyìí wọn ní sọmọ yìí àfáà ìlẹ́kùn ọmọ yìí wọn ní kò gbádùn ẹgbà wá kíláàsì sí i ṣùgbọ́n àwọn ẹgbàá wa ti sọ fún àfa àwájú àfa ní ṣírí kò ní ṣe kọ́lọ́kọ́ làwọn bí ọlọ́run ọba so àìmọ̀kan ọwọ́ àpapọ̀ mọ́ ìsorí kunkun nígbà míì pé àìmọ̀kan lọ́kọ́ síwájú tọ́lọ̀ yìí bá wọn wáyé lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ní kí kọ́yà yóò yé wọn tí wọ́n ń ṣe fún wọn orí kunkun ọ̀wá so ó yọ àwọn ọmọ jẹ́sí pé ní wọ́n àwọn bá bẹ̀rẹ̀ lọ kọ́lọ́kọ́ sànú ọlọ́kọ́ sàlókùn mọ̀nà fún wa so ìtàfẹ́ kàjáde ń bi ni pé ní tawhidi olùhíya ó ní ìmọ̀lọ́run lọ́kàn pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ wa tábà máa ń ṣe gbogbo àwọn ọ̀rọ̀ tábà máa sọ lẹ́nu àtẹ̀yí tá a níkà kún ànábì sallallahu alayhi wa sallam kẹ́nìkan sọ fún pé ní à tọ́lọ̀ bá fẹ́ tí wà nábì náà bá fẹ́ tọ́lọ̀ bá fẹ́ yí wà lọ́la àti tí wà nábì náà bá fẹ́ ànábì ní káì kí ló wí ni àjàríkà ni lillahi nidda wọ́n sọ mí di orogún ọlọ́run ni kúlù máa ṣá Allahu wahdahu sọ pé tọ́ba bá fẹ́ nìkan ṣoṣo ni ẹ̀wù pé òun nìsan lásán sọ pé àníkàkùn sọ láti bí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sọ àyè ọ̀pọ̀lọpọ̀ kíyèsí pé ní gan ń pè ní olùhíyà pé ní nìkan àbí ìkúkú sẹ́bọ ìkúkú gbé oúnjẹ ìgbé fún àbí so àmọ́ gbogbo títí ń ṣe náà wọn kà á fóun kí fóun kí n ṣe nǹkan kò bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n ba so bóyá kò yé ni kọ́nà kó yé kó yé gbogbo ọlọ́wọ́n ba kó sì lé wa kó mi gbogbo tí ń jẹ́ ìpa kan pọ̀ mọ́lọ́wọ́n ba subhanahu wa ta'ala. àfọwọ́ alẹ́ aláàmà ibn qayyim ó sì àlàyé eléyìí fún wa lẹ́kùnrẹ́rẹ́ qala aláàmà ibn tí wọ́n jẹ́ ọmọ kéwàá gbà fún bàbá wa sheikh islam nìkéyìmíyà ọlọ́kọ́ bá ṣe àlékún àánú fún wa méjèèjì nù sáré wọn. ó sọ fún wa pé ní wàá ma tawhid alladhi da'at ilayhi rusul wa nazalat bihi al-kutub ọwọ́ nù wàá. bàbá ní ẹ lọ́wọ́ mọ̀ pé ní tawhid kí àwọn òjíṣẹ́ ọlọ́run pèpè lọ síbẹ̀ wa nazalat bihi al-kutub tó yẹ pé torí ẹ̀ náà lọ́lọ́run fi sọ gbogbo kíra kalẹ̀ láti wá fìdí tawhid náà múlẹ̀ fọwọ́ nù wàá wọ́n ní ìran méjì ni àkọ́kọ́ tawhid fil ma'rifa wal isbat òun náà ni ìmọ̀lọ́n lọ́kan ṣoṣo níbi ìmọ̀ wa àti ìfìdí ẹ̀ múlẹ̀ kí ẹ bá ṣe wí lókèlè kan ẹ̀ẹ́kejì òun ni tawhid fi talab wal qasd òun náà ni ìmọ̀lọ́n lọ́kan ṣoṣo níbi àwọn nǹkan tí wọ́n ní ká máa ṣe àti àwọn nǹkan tí wọ́n ní ká máa jù sọ́kàn. فالأول هو إثبات حقيقة ذات رب bàbá wa fẹ́ sọ̀rọ̀ ayé ẹ̀fún wa lẹ́kùnrin tá a pè ní tawhidul ma'rifa wal isbat yẹn wọ́n ní òun ni ìsìbátu haqiqatu zati rabb òun ni ká fìdí ẹ̀ múlẹ̀ kó fìdí múlẹ̀ nínú ọkàn wa gbẹngbẹ́yìn pàápàá ọlọ́run ibẹ̀ kankan bẹ̀ kí n jẹ́ ọlọ́run ọba rọ́bù olùtọ́jú gbogbo ayé ọba olùre gbogbo ayé ọba olùdá gbogbo ayé ọba tí ń kọ̀ǹtírò gbogbo ayé òní تعالى وصفاته وافعاله wa كافي wa asma'ihi kasi fi díẹ̀ kasi di àwọn ìròyìn yẹn kasi múlẹ̀ àwọn sẹ́ǹsẹ́ rẹ̀ kí n máa ń ṣe kasi díẹ̀ múlẹ̀ kó nìkan ní ń ṣe àwọn orúkọ rẹ̀ kasi díẹ̀ múlẹ̀ ká gba bẹ́ẹ̀ kámẹ́kì kankan omi lọ́kàn wa. wàtàkàlùmù bí kútùbì yìí bẹ́ẹ̀ náà kò ní ká tún gbà sínú wa pé ní ọlọ́run bá ń sọ̀rọ̀ ń wa sọ̀rọ̀. pẹ̀lú àwọn kíra rẹ̀ tó sọ̀kalẹ̀ pàápàá jùlọ alukurani kẹrí tókó náà lókù náà àwọn kíra tó lọ náà lókù náà sì ni muhaimin alẹ́ òun náà lókù gbogbo àwọn kíra kì síwájú náà kọ́hánì kíkọ́ gbogbo ẹ̀ sínú kò pàṣẹ tó ń wá kíra zebura kan injilu kan àlejò wọn káàkiri mọ́lẹ́ nígbà fún wa ní alukurani alukurani kíkọ́ gbogbo ẹ̀ sínú wàtàkìlímù lèmọ̀n ṣáà min ìbádì àti ìbásọ̀rọ̀ ọlọ́run bá tọ́lọ̀ bá bá ẹni tó wù nínú àwọn ẹrú ẹ̀ tó bá wọn sọ̀rọ̀ èyí ti kọjá lọ ọlọ́run ti bá sọ̀rọ̀ nínú àwọn tó wù nínú àwọn ẹrú ẹ̀ ó ti bá wọn sọ̀rọ̀ lọ síwájú so àmọ́ nísìnyí báyìí kò sí ọ̀nà tí a fi lè fìdí ẹ̀ múlẹ̀ mọ́ kẹ́nìkan sọ pé ní ọlọ́run bá wọn sọ̀rọ̀ àbí ọba tí wọn lè jẹ àbí ọba tí wọn mí jẹ lókù so àwọn ànábì ọlọ́run kọ́lá náà ànábì ọlọ́run gan pẹ̀lú so àwọn méjì náà la fẹ́ lè pé ní ó fi di múlẹ̀ kọ́lọ̀ ń bá wọn sọ̀rọ̀ direct oní ẹ̀dá ànábì Musa aleyhi salatu wa salam àti ànábì wa Muhammadi sallallahu alayhi wa sallam lẹ́yìn wọn gbogbo ànábì ọlọ́run ẹsẹ̀ pọ̀ tóun ààrí ẹ̀rí pé ọlọ́run bẹ́ẹ̀ nìkan ọbẹ̀ lómi sọ̀rọ̀ direct ma kátó wá pé ní kéèkó wá wálé àwọn ànábì ọlọ́run kọ́ wa sọ pé so torí di àmọ́ àfa mẹ́sàn rẹ̀ ń bí torí pé ó ti ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ sí àmẹ́bí musa ó ti ṣẹlẹ̀ àmẹ́bí musa sọ́lám làfa fi mẹ́sàn bí pé ní àbíbá sọ̀rọ̀ ọlọ́run ọba kẹ́lọ̀ wọn bá àwọn ẹni tó wù ní àwọn ẹrú ẹ̀ wọn ní àmẹ́bí musa àti muhammad sọ́lám tó bá wọn sọ̀rọ̀ kágbàké bẹ́ẹ̀ lórí so kò sí irọ́ kò sí ìfijú bó lójú ń bẹ̀ bẹ́ẹ̀ lórí wa kallama Allahu Musa taklima ọlọ́kàn yẹn bàbá zẹ̀ bẹ́ẹ̀ wà ìsìbáàkì umum sẹ́mẹ̀ náà ni wà ìsìbáàkì umum qada'ihi wa qadarihi ayé mo jù fún ni. نعم وتكليمه بمن شاء من عباده أبي أتكايون وإثبات عموم قضائه lẹ́yìn náà kátó fìdí ẹ̀ múlẹ̀ ìdájọ́ ọlọ́run ti máa dá gbogbogbò ìdájọ́ ọlọ́run ba lórí gbogbo àwọn ẹ̀dá tẹ́gbó ti ọlọ́run ti mọ̀ lọ́dọ̀ ara ẹ̀ lọ́hùn so òun yìí ni al-iman bil qadar nìyẹn òun náà wà lábẹ́ tawhid al-ma'rifa wal isbat wa qadarihi wa hikmatihi àti ọgbọ́n ńláńlá àbí ìdí abájọ ńláńlá tó wà lábẹ́ gbogbo ìdájọ́ ọlọ́run ọba tọ́wọ́ pé ní tọ́lọ̀ ń bá fi hàn wá ni àtùmọ̀ dúkọ́ fọ́lọ́ wọn bá ni ẹni tí ọmọ rẹ̀ kú lápèjúwe àbí ìyàwó rẹ̀ kú àwọkọ rẹ̀ kú bàbá rẹ̀ kú ọmọ subhanahu wa ta'ala tó bá fi hàn wá tó sí gàgà tó fi hàn wá pé ní ìdí tí mo fi torí ni o tọ́lọ̀ bá ṣe wá sí hàn wá tí ò sí hàn wá ìmánì gan wọ́n ń pè wá sí nísìn káwá ní ìmánì yẹn pé gbogbo gbà tí nǹkan ká bá ti ṣẹlẹ̀ sí wa tó yà pé ní àgbàpẹ́lẹ̀ yìí àkọọ́lẹ̀ tọ́lọ̀ ti kọ́ ni kò sí dọ́gbọ́n sí má àdọ́gbọ́n sí ò sí má káwá fi ìmánì ká gbà pé ní òòrè wa ń bẹ fún wa oore lọ́jọ́ jẹ́ fún wa torí náà ká dúpẹ́ fọlọ́n lórí ẹ̀ ọlọ́run nìkan ni àìdúpẹ́ àrìn ọlọ́run nìkan ni a máa ń dúpẹ́ fún lórí ìdùnnú àti lórí ìbànújẹ́ tabase bẹ́ẹ̀ òun ni wọ́n máa fi ìmánì wọn ni wọ́n máa fi díẹ̀ múlẹ̀ kọ́mọ̀ kọ́ sàlékún ìmánì fún wa òun náà anabi muhammad sallallahu nínú hadith sallallahu alaihi ní sọ ma ko ajaban li amri mu'min amru kulluhu khairu èèmọ̀ ní ọ̀rọ̀ mùmìnì jẹ́ kọ̀ọ̀kọ̀ sọ̀rọ̀ náà sínú àwọn mùmìnì èèmọ̀ ní pé pé gbogbo àlámọ̀lé ọ̀rọ̀ mùmìnì gbèsè ayé Two throughout his life oore ní ọmọ ajá sí fún báwo ni sọ ma jẹ́ oore fún nǹkan kí kí ó dùn mọ́ lọ́kàn ọ̀sẹ̀ sí gbèsè ayé jẹ náà àbí ẹ̀kọ́ ni àmì wa ni kí dáadáa bá ṣẹlẹ̀ sí tó jẹ́ nǹkan dùnú yọmọ fọlọ́n ló ṣe eléyìí yóò dúkẹ́ fọlọ́n ọba yóò lò láti fi dúpẹ́ fọlọ́n ọba èyí pé yóò dúpẹ́ pẹ̀lú gbólóhùn ẹnu lásán yóò dúpẹ́ fọlọ́n ọba pẹ̀lú action pẹ̀lú ìṣesí ẹ pẹ̀lú gbólóhùn ẹnu ẹ kèyí pé ní ẹjọ́ lọ́n sóore fún tọ́lọ́ ń ṣe alábìlẹ̀ alábìlẹ̀ ńlá pé owó lọ́lọ́n ṣe fún ni àbí mọ́tò lọ́lọ́n ṣe fún tó ń gun jíìpù lápèjúwe àwọn ah, òdìgbò lọ́lọ́n ọba lọ́wọ́ àmọ́ mọ́tò náà ní fi ń bí àwọn obìnrin káàkiri síbi ń gbóbi káàkiri lòtẹ́ẹ̀lì ṣe ìpé kiri tó ìpé orí tọ́lọ̀ ń ṣe ya mọ́tò tọ́lọ̀ ń ṣe ya gbófin ní ọkọ̀ kíníkì ya làwọn obìnrin fi ń wá káàkiri níbi mọ́tò gbé ọlọ́sọ̀ òtẹ́ẹ̀lì ṣé ọkọ̀ tó dá alhamdulillah yẹn ṣé ó ní kì mọ̀mọ́ kò ní kì mọ̀mọ́ àti ká fi ìṣesí wa ká fi dúpẹ́ fọ́lọ̀ wọn ba sòtò nídìí eléyìí àdébí ní tọ́lọ̀ bá ṣeré fún mùmìnì tọ́wọ́ á dúpẹ́ fọ́lọ̀ wọn ba yóò mọ̀ jóore fún wájú ọlọ́run ba tọ́lọ̀ wọn tó wá ṣe nǹkan tọ́kàn rẹ̀ kọ̀ fún kí ó dùn mọ́ lọ́kàn tọ́wọ́ á sùúrù sùúrù tó ṣe náà ó tún jóore fún wájú ọlọ́run ọba sòrè yìí fi túmọ̀ sí pé ní káfí di àwọn àkọọ́lẹ̀ ọlọ́run àwọn kádàrá ọlọ́run ọba tí máa ń pè gbogbo ẹ̀ lórí àwọn ẹ̀dá káfí di ẹ̀múlẹ̀ kí bẹ́ẹ̀ lórí kí bá sì ń ṣẹlẹ̀ sọ́ra káfí máa gbà bẹ́ẹ̀ fọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó ọ wà nínú tawhid al-ma'rifa wal-isbat وقد أفصح القرآن عن هذا النوع جد الإفصاح عفاني القرآن ó ṣe àlàyé ìran eléyìí ìran tàwíìdì yìí ó ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lè tó pọ̀ jù nínú àlàyé tabawo náà lọ́kọ̀ọ́ àyàn lọ́pọ̀lọpọ̀ a máa rí àwọn àlàyé nípa kágbà tàwíìdì máàrífà wal isbat tàwíìdì pé ọlọ́run ọba onìkan ṣoṣo ọba dẹ́dà onìkan ọ̀nàbà tí ń pààyàn ọ̀nàbà tí ń jiyàn ọ̀nàbà tí ń zazìkí ọ̀nàbà tí ń mú àsìkí lọ́wọ́ oníṣe gbogbo nǹkan kúzà àfa wa fún wa ní àwọn example àwọn àyà kọ̀ọ̀kan àbáwọn sóra kọ̀ọ̀kan tá tó ń rìfà wa lọ síbẹ̀ ní òjì ẹ̀mú jáde ń bí àmọ́ ń rìfà wa lọ síbẹ̀ wọ́n ní kàmá fi awwal suratul hadid gẹ́gbẹ́ sọ wọn suratul hadid níbẹ̀rẹ̀ suratul hadid so bóyá ká lọ wò ó kò sí àǹfààní fún wa lẹ́yìn ká máa gbé kúrò ká máa kà á so ká lọ wò ìbẹ̀rẹ̀ suratul hadid so ìbẹ̀rẹ̀ suratul hadid yẹn a tawhid lil ma'rifa wal isbat lọ́wọ́ fi dé ẹ̀mú lẹ́ńbẹ̀ kí kò sọ fún wa nípa pé ọlọ́run bá ọ nìkan kí n ṣe gbogbo nǹkan kí n sásìkí kí n ṣe jíjẹ múmu bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀tì tọ́ á sọ́ọ̀tì tọ́ á náà wà nínú àwọn sóra tọ́lọ̀ fi ṣe àlàyé tawhid al-ma'rifa wal isbat bẹ́ẹ̀ náà ni akhiru al-hashr ìgbẹ̀yìn sọ́ọ̀tì al-hashr tọ́wọ́ fi ka àwọn ìròyìn ọlọ́run ọba huwa Allahu alladhi la ilaha illa huwa al-maliku al-qudus al parí tó wà awwalu tanzil as kenan àti ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù sọ́jídà sọ́ọ̀tù sọ́jídà alibam tanzil so òun náà sọ́n pa tawhid ní marifa wa awwal ali imran àti ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù ali imran òun náà sàlàyé tawhid ní marifa wa suratul ikhlas bi akmaliha gbogbo àwọn sọ́ọ̀tù náà ta kàṣíwájú àbáwọn sọ́ọ̀tù àtọ́pọ̀ ta kàṣíwájú yẹn kí àbátì lè mú wá nísìnyí ẹ̀rọ sọ́ọ̀tù ikhlas kẹ́kọ̀ọ́ wa máa sórí àṣìhá sórí kul huwa Allahu Allahu samad lam yalidi wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad sura Ikhlas yẹn ó kún fún àlàyé nípa iṣẹ́ ìfi ọlọ́run àti àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn òròyìn ọlọ́run ọba èyí tawhid al-ma'rifa wal isbat wàgẹ́rù zálìkà àti àwọn àmì náà àwọn àyà Qur'an tọ́pọ̀ rẹpẹtẹ kí a máa rí tawhid yìí mú nínú ẹ̀ àfáwọn ni wàndọ́wùsáà ni ìran kejì nínú àwọn méjì tàwíìrì kí a sọ yìí òní máa tàdọ̀ mọ́nàkì suratu qul ya ka kafirun O náà ni àwọn àlàyé kí suratul kafirun tó kó sínú suratul kafirun o náà ni qul ya ayyuhal kafirun kí gbogbo wá kì mọ́ ya kí ni àlàyé tó wà ní kafirun o náà ni àlàyé pé ní ọlọ́ọ̀nìkan là á máa jọ́sìn fún un. a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi a sì gbọ́dọ̀ wá papọ̀ mọ́ àwọn míì lórí ìjọ́sìn tiwọn lakum dinukum waliya din ẹ̀sìn kìí máa jẹ́ kí tiwa náà gbọ́dọ̀ máa jẹ́ tiwa a gbọ́dọ̀ fa ala sí gbogbo bó ti wù kí ọ̀rẹ́ ká close pẹ̀lú ọ̀rẹ́ wa tó ga ọ̀rẹ́ mi ni a olóòótọ́ ni ìyá dáadáa ni kódà ìmọ̀ ẹ̀rọ ló ti ṣe fún mi tọ́wọ́ ibi pé débi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yà àtẹ̀búrẹ́kẹ̀ ẹ yá pa so ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ya wa àwọn ọmọ sẹ́ni ṣéèkì ní eléyìí náà so ní pé kírísítẹ́nì jọ̀rẹ̀ rẹ̀ tó gbogbo kí máa ń ṣe wọ́n jọ máa ṣe ni bí ń lọ sọ́ọ̀ṣì bí ọba lọ sọ́ọ̀ṣì bóyá jọ máa ń ṣe nǹkan kan bóyá wọ́n ń ṣe ìyàwó ni àbí wọ́n ń ṣe kíní kan àbókù kan kú fún wọn òun yóò máa bá wọn di jú ó sì pèrè mùsùlùmí yóò máa bá wọn di ní sọ́ọ̀ṣì yóò máa bá wọn sí fìlà ń sọ́ọ̀ṣì so eléyìí kò lè làkún díìnì kún wọlé yẹ díìnì àdàlú lòun ń ṣe òun ọlọ́run sì ní gbàdàlú torí di eléyìí tàwídìí ẹlẹ́ẹ̀kejì yìí ó ń fún wa ní àǹfààní pé ní ìgbàgbọ́ ibi ọlọ́run bá nìkan ṣoṣo bẹ́ẹ̀ ká máa ṣe ìjọsìn fún bẹ́ẹ̀ náà tún ni a tún rí àlàyé yìí náà nínú súrọ́tù al-imran súrọ́tù al-imran aya 64 wíkẹ́ bá ní sọ pé ní kúlìyà ahlal kitabi تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون هذا رواية القرآن يقول عن بيكوكو àlàyé sì kún ní Al-Qur'ani púpọ̀ ọlọ́run bá sọ́jà sọ fún wa bíi pé ní kúl ya Muhammad ilé òjíṣẹ́ wa sọ fún wa sọ fún àwọn tá a fún ní kíra síwájú kó tó dé èyí àwọn Christians àwọn Jews ya alal kitab ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ẹ máa bọ̀ wá ká papọ̀ ká jọ ṣe ká dúró lórí gbólóhùn ẹyọ kan nìyí tọ́pọ̀ náà ló jẹ́ gbólóhùn tó ṣe déédéé láàrin wa àti èyí tó pawápọ̀ ìtumọ̀ ní pé ní gbólóhùn ni kí èyí náà bá gbàgbọ́ sí i gẹ́gẹ́ náà ṣe gbàgbọ́ sí òun kò nìkan ló lè pawápọ̀ níbẹ̀ láti papọ̀ kí ni gbólóhùn náà anla na abuda illallah òun náà ni pé ní ká máa sìn kankan ní àti ọlọ́run ọba subhanahu wa ta'ala káwọn jọ́sìn fún kankan ní àti ọlọ́run ọba subhanahu wa ta'ala wala nushrika bihi shay'an kásìmọ̀ kábàpà kankan mi pọ̀mọ́ lọ́wọ́ bá ẹ̀rì pé ní ọlọ́kun ń tún kan pa nìyẹn ó tún embassage yẹn lẹ́yìn pàtó sọ pé ní kámọ̀ sìn kan ní ìfẹ́ àfọlọ́hún ó tún embassage yẹn pé ní àní kámọ̀ pa kankan mi pọ̀mọ́ níbi ìjọsìn náà kámọ̀ pa kankan pọ̀mọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tẹ̀rí àlàyé tó kún àlàyé tí ò gbé tí ò sí èméjì kankan bẹ̀ mọ́ nìyẹn tí ò sí dúdú ń bẹ̀ ó tún wá tẹ̀síwájú bí àlàyé náà wala yattakhidha ba'duna ba'dan arbaba min dunillah kí apá kan wa kó sì má máa mú àwọn apá kan ní ọlọ́run ọlọ́run tọ́pọ̀ arbaba jamu rabbu arbab min dunillah kí wọ́n yé sì sọ ọlọ́run fàyíntà wà láwọ kẹdà sọ báwọn fún wa ẹ̀rí ọlọ́run kọ́ wa ní gbólóhùn tá a máa sọ fún àwọn kírísítà àti júù yìí kí nǹkan bá tiẹ̀ dà wá pọ̀ àdáyọ̀ ń pè wá pé ní ọ̀kan náà ni wá ẹ̀sìn kan náà lẹ́jọ́ ń ṣe ìtàmọ̀ èsì támọ̀ fún wọn. Allah na abuda illallah wala nushrika bihi shay'a ọlọ́wọ́n ní fẹ̀yìn tẹ̀ wọ́n lọ́wọ́ kí wọ́n bá wọ́n pọ̀ tí wọ́n gbọ́n tẹ́ wí yẹn kí wọ́n dẹ́yìn padà tí wọ́n gbọ́ ẹ máa announce ẹ máa lọ gbé síta pé ní fọ̀kúlù ẹ máa sọ pé tó ishadu bi anna muslimun ẹ máa jẹ́rìí wípé àwa wà lórí islam wa o àwa sì jẹ́rìí mùsùlùmí la jẹ́ o àníbá yín ṣe nìyẹn làkún dínú kún wọlé yẹ dín ìdíjọ yẹn tó fi jáde ń bẹ yẹn tá a bá sọ fún wọn pé ní ìjẹ́ pàwápọ̀ ní ìjọ lè mú kásọ̀ kan ní oníkẹ́kẹ́ ni wọ́n papọ̀ pé ní kámọ̀sìn kẹta ní àfọlọ́hún ọlọ́run kọ́mọ́ bá wọn kan ní aṣíwájú táwọn a máa ṣe àpọ́nlé fún wọn irú àpọ́nlé tá à ń ṣe fọ́lọ́ ìtumọ̀ rẹ̀ báàbù náà nìyà tó bá ní àwọn ọ̀gbọ́ tó ní ìjà sọ ìṣedédé kèsì ọ̀rọ̀ tó ṣedédé pẹ̀lú àwọn tọ̀ ọ̀kúlù ṣèhádù bí adìmọ̀ mùsùlùmí ẹ wá lọ́wọ́ mọ̀ pé àwa wà lórí ìsìlámù wa ìtumọ̀ tí mo tú jáde nísìnyí nípa àrìbá wípé ní ká máa ṣe àpọ́nlé fún àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn káwọn máa ṣe ìjọsìn àbí àpọ́nlé tó ká ṣe fọ́lọ́n ká máa ṣe fún wọn wà lábẹ́ ìtumọ̀ àrùbá nígbà ayé sọ̀kalẹ̀ ọ̀kan náà àwọn sàhábà tó jẹ́ christian tẹ́lẹ̀ tó gba islam àwọn sọ́wọ́n ní sàhábà pé ya àìsìn wọn àwọn àwọn àbáàrù wọn àwọn pásítọ̀ wọn àwọn pásítọ̀ àti àwọn olórí ìjọsìn wọn ní ṣọ́ọ̀ṣì pàtàkì wọn sọ pé ní ẹ̀mú wọn ní ọlọ́run ẹ̀mú wọn ní ìjọsìn fún kí èso ọlọ́run ọba lọ́wọ́ bí yí àdébì pé sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwọn èsìn wọn gbà pé ibi ẹ̀sìn ní pé ní ká máa forí kalẹ̀ ìgbà àwọn kalẹ̀ fún wọn. ni àlẹ́ ìsà ìsà bí wa iza nahawkum an amrin tantahuna anhu ṣe bá pàṣẹ fún yín pé ní ni ẹ máa ṣe kọ́ọ̀ bí òsínú òfin ọlọ́run ọba ọ̀rẹ́ máa ń tẹ̀lé wọn àbí ìtẹ̀lé wọn wọn náà máa ń tẹ̀lé wọn. ṣe bá kàn kankan fún yín kọ́ọ̀ bó ṣe déédéé jọ́bọ̀ ní ẹsẹ̀ jọ́bọ̀ ní kẹ́ ẹ má ṣe ẹ máa ń tẹ̀lé wọn àbí ìtẹ̀lé wọn wọn náà máa ń tẹ̀lé wọn àmì kí ni ká ibà dẹ́tù èyí gan ni ń ṣe fún wọn fún wọn so so àfikáwọ̀ kọ̀mọ lórí àwọn yahudi nìkan gbogbo oríṣiríṣi àwọn táǹpánlé lóòótọ́ kápá àwọn àfáàlé kásìpá àwọn aṣíwájú lé yes islam fi kọ́ wa bẹ́ẹ̀ lè sàmì ńná máa ń lamu yukirimu kabirana wàlámi yàrhamu sọgírana àdìsí alára àbí àní àdàbí kò sínú àlè ọmọ òun ẹni kí wọn máa ṣàpẹlẹ fún àwọn àgbàlagbà àwọn ẹni àpẹlẹ àbí kọ́ máa tó sàánú àwọn ọmọlẹ́yìn ẹ̀ àmọ́ ó ní ààlà ṣé bá ṣe ń pa wọ́n láṣẹ kẹ́kẹ́ sí nǹkan kan kí n takò òfin ọlọ́run àbí nǹkan tí ó jẹ́ taari ìlànà rẹ̀ nínú òfin ọlọ́run àrí èrí rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú hadith táwọn wá ní ah, àkọ̀tí àwọn ọlọ́run ká má ṣe é so ńbẹ̀ ni a ti fi àlà sí so a gbọ́dọ̀ tẹ̀lé wọn bẹ̀ ni tọba ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀jẹ̀ mọ́ ní àrùbáàbà mi ń dún ní láì nìyà so ọlọ́kọ́lá ń kọ́ sọ̀rọ̀ kó mọ̀nà so ẹ̀ pé sórí àyà yìí àwọn ó wà ní àyàkẹ́ tó máa fi ń ṣe ẹ̀rí jẹ́ pé ní bóyá àìgbàgbọ́ yìí àyà náà dáadáa nípa àwọn ìjọ kan tí ó wà níta lónìí kí wọ́n pè wọ́n ní interfaith àwọn ń pè wọ́n ń pè gbogbo mùsùlùmí pẹ̀lú christian ìpè kájọ máa ṣe kankan náà wọ́n pè wọ́n ní interfaith pé ìgbàgbọ́ wa kọ́ wọnú ara wọn akẹ́gbàgbọ́ wọnú ara wọn sọ ìgbé ọ̀rọ̀ kí ọ̀ lálàáfíà ni.

an la na'buda illa Allah wa la nushrika bihi shay'a ìgé sáwọn tí sẹ́wọ̀n àgbà yìí sáwọn àti àwọn oníṣe kan bí àfọlọ́wọ́n ọba wọn gbà àwọn sì gbà yí pé ní ọlọ́run bẹ́ẹ̀ ta lọ́kàn ni àbẹ́tì yìí sá wọ́n ń sìn Mariam òun ni wọ́n ń pè wọ́n ń sìn wọ́n tọ́ láwọn sìn ọlọ́run papọ̀ mọ́ wọn àwọn ṣírì so òun òṣèré yà kí withdraw ni ó fi hàn pé ní so kéde kó bóyá káwá pé kọ́ńsàmọ́pọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ wọn náà káwọn máa ṣe kí wa kájọ máa ṣe káwọn máa ṣe kí wọn no so torí ìdí eléyìí ẹlọ́kọ́ sàlékún àgbẹ̀rẹ̀ fún wa àfa wọn ni wà awwalu suratu tanzil kitab wà akhiriha bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rẹ̀ suratu sajida ká sọ́lẹ̀ kan yẹn tanzil kitab àti ìparí ẹ̀ àwọn náà tún sàlàyé tawhid al-uluhiyya tawhid al-ibada wa awwal suratul mu'min wannan sàlàyé tawhidul ibada wa wasatuha àárín náà sàlàyé wa akhiruha ìparí sura náà sàlàyé wa awwal suratul a'raf ìbẹ̀rẹ̀ suratul a'raf ó sàlàyé wa akhiruha ìparí náà tún sàlàyé wa jumlatul suratul an'am àti ọ̀pọ̀lọpọ̀ ní suratul an'am wọ́n sàlàyé tawhidul ibada wa ghalibu suratul qur'an bal ọ̀pọ̀lọpọ̀ sura al-qur'an ó ń sàlàyé tawhidul ibada بل كل سورة في القرآن فهي متضمن ماء التوحيد أفاني قدا gbogbo súra kọ̀ọ̀kan tó wà lọ́nà Qur'an tàbá sì wá díẹ̀ dáadáa a rí pé a rí tàwíìdì méjèèjì nínú ẹ̀ gbogbo súra tó wà lọ́nà Qur'an kẹrí àti àwọn ètò kéré tó wà sọ́ọ̀tì a rí pé ní mẹ́sẹ̀jì tó ń fún wa náà rí pé ní ìfìdí ẹ̀ múlẹ̀ tí ọlọ́ọ̀bá nìkan ọba ti ń ṣe ọlá kọ́ dẹ̀dá lẹ́yìn náà ìfìdí ẹ̀ múlẹ̀ pé oníkanlẹ̀ ìkàmà jésù that is the aim of alukur'an karim so ìjọ jẹ́ aim alukur'an náà nìyà náà torí di eléyìí ṣáhìdátun uh, bíi wàdáìyàtun ilayhi gbogbo sura alukur'an ó ń jẹ́rìí pé àwọn tàwíìdì méjèèjì yìí ni bákan náà wọ́n tún pè wá lọ síbẹ̀ uh, níbi uh, tàwíìdì méjèèjì yìí so wọ́n ti fún mi ní ìwé báyá ká dóńbì àbí títà mi ti bá nìyẹn àbókù díẹ̀ tayi so alhamdulillah a sọmọrì àlàyé tí wọ́n ṣe fún wa bí mo pe ní a ti gbàgbọ́ yẹ òní wọ́n sàlàyé tàwíìdì méjì tó fún wa so tàwíìdì kí a mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n pín sí mẹ́ta òun náà wọ́n tún sàlàyé fún wa yìí pẹ̀lú kí wọ́n tún wá pín sí wọ́n fún wọn sí àwọn abẹ méjèèjì tí a sàlàyé akọ̀dà ah, gbọ́ àlàyé síwájú insha Allah ipò èyí tí ah, ó ṣe pàtàkì jùlọ kí ọ kásà kíyèsí jù kásì stọ́dì ẹ̀ jùlọ òun ni tawhid olùhíyà tawhid ìbádà ibi kí pọ́blẹ́mù wà fún wájú náà ibi tawhid olùhíyà tawhid ìbádà kẹ́sẹ̀ fún àwọn nìkan chance wá láti láéláé ni àtà àwọn kèfèrí àkọ́kọ́ níjọ́ jẹ́ wàhálà fún wọn jù náà ní tawhid al-ibada yìí wọ́n gbà rùbùbíyà wọ́n gbàgbọ́ àmọ́ báwo la ṣe wáyé pé ní ìjọsìn yìí sọpọ́lọ nìkan láwọn máa ṣe é fún ibi tí wàhálà wà náà nìyẹn so pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba áfùmá tẹ̀síwájú ní àwọn ìjòkó tí ń bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run kọ́lọ́kọ́ yọ̀dẹ̀ fún wa so ọlọ́run kọ́lọ́run àlékún àgbọ́yé fún ọlọ́run ọba kọ́sàlékún ìmánì wa kọ́sàlékún ìmọ̀ wa kọ́sàlékún iṣẹ́ dáadáa àti àánú ọlọ́run kọ́mọ̀kún sí fún wa so adùn bí insha Allah bẹ́ẹ̀ kí ìbéèrè bá wa so ká gbọ́ ìbéèrè fẹ́nu wọn bá àsìkò tó kù insha Allah hada wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabi wa sallam wa alhamdulillahi rabbil alamin amin wa iyyakum wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh الله إيه. والله الله اعلم الله اعلم بكم الله ورسوله اعلم كيف يعلم اعلم الله أعلم كيف في مجلو ابي الله اعلم تبالو الله يعلم يعني شوف sọ ọ́ pé ní ọlọ́run ni ó ma nìyẹn ìkí ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ là ń sọ sọ́wọ́ ní àlámù ìkí ọlọ́run ni ó ma àjọ̀wọ̀ lọ́wọ́ àlámù ọlọ́run ló ma tó yàtọ̀ méjì náà nìyẹn tó àmọ́ mọ́sílẹ̀ sọ́wọ́ fẹ́ sọ pé ní ọlọ́run àlámù ìjà mí ní pé ní ìkí ìbéèrè kan bí wa ọlọ́run ti mọ́ síwájú náà kìí pé yóò sẹ̀ mọ́ láàrú so bó ṣe ní ẹ̀wọ̀ lọ́wọ́ àlámù náà náà wà ní ìfàkẹ́ ẹlẹ́ ẹ̀yẹ́ kí náà ó kọ táǹsọ táǹsọ àwọn ọmọ ẹ́ abdu náà náà náà náà ee nǹkan ó gbé ní ẹ̀kíní nǹkan ó gbé ní bẹ́ẹ̀ ni kò bá mu rárá bí làwọn afáàní pé ní tá a bá sọ ọmọ ní ẹrú ọ̀kan náà orúkọ ọlọ́wọ́n ọba abdulwahab abdulkarim abdulaziz so wọ́n ní àwọn yorùbá máa ń sábà kan máa ń yọ àbúrò ìnùkú ń bẹ̀ láìsí àbí làzízì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sùkọ̀ bámu rárá àìmọ̀kan ni ẹ̀yẹ ká máa kọ̀lẹ́ẹ̀kì wọn kò sí kí ń gé bẹ́ẹ̀ àwọn ẹ̀ńlá ìsí àti ìlà ìsí kò sí kí ń gé bẹ́ẹ̀ fún ìyàwó kan sí abdul ọkùnrin náà ló kọ̀ọ̀yẹ́ tó complete abdulaziz abdulkareem so kákìyèsí káṣù àtúnṣe rẹ̀ ọlọ́run kó sàlékún àtúnṣe wa náà náà náà ìṣáàlà ah, bọ́yá àwọn ah, ah, fún aláyé ìjọ kan kí a sọ̀rọ̀ nípa asmaulai osifati ẹ̀rọ asmaulai osman nígbà tí mo ń wọ mọ́sálásí mo ń wọ ní tí wọ́n kọ eléyìí so ọkàn mi ti lọ síbẹ̀ torí is a common mistake ó ti common láti kéde sí láti láéláé ni ṣùgbọ́n àwọn ninety nine names tí àwọn nǹkan káàkiri yìí àwọn èyí kí èso wà ṣùgbọ́n kò sí ẹ̀rí fún un ó kọ́ lọ́wọ́ bá sì ní agbọ̀dọ̀ rí ẹ̀rí fún un ayédè ní alukur'an àbínú àdìsọ́ lálàáfíà ẹnìkan kìí ṣe kí ẹ̀ yẹ ronú gbàgbá ó kọ̀ yín náà àwọn jáma kọ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ no kí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìyẹn wọnú alladhina yulhiduna fi asma'ihi àwọn tí à ń fi ọlọ́ọ̀ ní nǹkan tí ọlọ́run ò pè rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá ṣàdéhùn ìyàfọ́ so nínú àwọn orúkọ yìí sì irú àbọ́ọ̀rù àbọ́ọ̀rù pé ó wà nínú ìtọ́kọ́ bíi náà kò ní sí jẹ́ bẹ́ẹ̀ ní orúkọ ọlọ́run ọba tí mo sábà ní ká tútù mọ́ ẹ̀ gan-an á rí pé kí mo lè ṣe gbọ́ àbọ́ọ̀rù ni ẹni kí n fara níyà lóòótọ́ àlè pé ní ọwọ́ ní sí ọlọ́run kí ń ṣe àmọ́ ìjọ lọ́wọ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ tètè ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀ ní iṣẹ́ tọ́lọ̀ ń ṣe ọ̀tọ̀ ni orúkọ tí ó pèrè rẹ̀ àwọn tí ó kórúkọ yìí jẹ́ mistake jẹ́ ti mistake nìyẹn wọ́n yọ àwọn orúkọ ọlọ́run láti ibi iṣẹ́ tí ń ṣe láti ibi action ọlọ́run ọba who is very wrong ọlọ́run ti kópa So, except tọ́wọ́ bá pèrè pé mò ń jẹ́ báyìí o Allahu wal wahhab Allahu wa razzaq orúkọ nìyẹn razzaq àmọ́ kí ọba rí bẹ̀ dára pé ní. ودمر الله أمثالا ودمر الله أمثالا سوى wọn ní ìkọ́lá ìkọ́lá tí ọlọ́run bá sì pa gbogbo ooru wọn bẹ́ẹ̀ pa wọn rẹ̀ yẹn èyí wọn kò fèrè that is action of Allah káwá yọ ó kọ́ ní adamar destroyer káwá ní destroyer so tí wọn bá tiẹ̀ tí wọn bá tiẹ̀ bí ẹnì kọ̀ọ̀kan wa náà láti ju ọ̀pọ̀lọpọ̀ àwọn action wa tá à ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn daily life wa ọ̀pọ̀lọpọ̀ action wa kẹ́nìkan wa máa yọ ọkọ̀ ńbẹ̀ láti ọkọ̀ ọmọ fífi wa tí yóò dùn mọ́ wa báyọ̀ mi ni ọmọ rẹ̀ ní jù ní ìmọ̀ rẹ̀ ní tani àdán ìta ẹjìmọ̀ rẹ̀ ní bàbá rẹ̀ ní òní kò dídùn mọ́ yẹn ayé ẹ̀kọ́ ni àwọn àti ìmìkìlẹ̀ tó tún burú jù yìí lọ sọ pé àmà ń ṣe nínú action wa so torí ìdí eléyìí àwọn orúkọ ọlọ́run ọba àwọn àbá ní tàùkìzí ìyàní tí wọ́n ní pé ní nǹkan tá a pé ní ó wà limited ní sí nǹkan àbá gbọ́ tí wọ́n bá ń pèrè bẹ́ẹ̀ ká sì bẹ́ẹ̀ èyí tí àwọn akókò bá ń pèrè bẹ́ẹ̀ ànábì ò pè bẹ́ẹ̀ àgọ́dọ̀ mẹ́nu ká fi bẹ́ẹ̀ so orúkọ tí wọ́n kójọ ń bì yìí ó wà ní kíra yìí ó sàlàyé ń so rìwáyà kan ni àfa àkàlù sí mistake àwọn pè ní Walid ibn Khalid àbí Khalid ibn Walid no walid ni walid sọ̀rọ̀ sí ọwọ́ àbí àpàdà so òun náà gbọ́dọ̀ yọ ọkọ̀ yẹn lọ́wọ́ alẹ́ mọ́ hadith kan sọ pé ní inna lillahi tisa wa tis'una isman man ahsa'a dakhala aljanna ọwọ́ àlọ́ yọ wá alẹ́ mọ́ ọlẹ́ mọ́ àbí ànábì ọ̀ka kìí bá ànábì lọ́wọ́ ká fún wa pé ní wàllá arahman arahim arahim alimẹ́lẹ́kọ̀ alukudus no ẹni tí ànábì wí ni pé ní inna lillahi tisa wa tis'una isman man ahsa'a dakhala al-janna intaha al-hadith huna òun wà lọ yọ jáde pẹ̀lú gbìyànjú ẹ̀ nǹkan bá ti pé tọ́lọ̀ náà ń ṣiṣẹ́ báyìí ọ̀rọ̀ yóò kọ́ bá ń bẹ̀ ìmẹ̀lẹ̀ ti yọ àdọ́ọ̀ so ìmẹ̀lẹ̀ ti yọ àrẹ̀ṣì ìmẹ̀lẹ̀ ti yọ ọ̀pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ yọ̀rẹ̀ tó fi twenty so àwọn àti ìṣiṣẹ́ lórí ẹ̀ṣẹ́ ti yọ gbogbo ìyá rẹ̀ pé ní wọn ò rí bọ́lọ̀ pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kùnrin wọn ò sì bọ́lọ̀ pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nù hadith so àmọ́ ìyẹ́ pé ní a rí àwọn ààyè àtọ́lọ̀ ṣiṣẹ́ òun ṣe so it's a mistake káwá mú jáde tó ìdílé yìí kò ní ṣe déédéé káwá sọ ọmọ nílùú àwọn orúkọ yẹn nínú gan jẹ́ ìgbẹ́ nìkan sọ ọmọ ní àwọn ẹnìkan kan sọ yìí ìwúrí kágbórí ó sì wà ní orúkọ lọ́jà máa ń Abdul ó tó wà mí ìrántí àwọn yókù inshallah bóyá padà ní táìmù tí a padà sọ̀lẹ̀ yín pa àwọn orúkọ ọlọ́run dáadáa pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run kọ́ sàlékún àgbèrè kan náà kọ́lá pé kí n bí ó ti fẹ́ dáwà ìwá tó náà. Arahman kí ni àtọ̀ rẹ̀ ń kí ìgbòyà yẹ́ yìí ni. Wọ́n yẹ́ ní ọdún ọdún àwọn ọ̀sán. Ọgbà àti ọ̀gbìn yálọ̀ ọ̀sán ọlọ́run sọ fún níwọ̀n ilá ilẹ̀ asùnmáwò ìsúná fàdíhù òbíà ọlọ́run ní òun ní àwọn olùkọ́ tó dáa ká máa fi fi ọlọ́run ọba nígbà tó ti fi ọlọ́run ní yá a sì yá kun náà ni yá razak arzukni yá rahman irhamni yá wahab wahabni sọ bá ṣe máa lónìí a máa fi yá so tàwọn ìfẹ́ ka ìfẹ́ bí ha sórí ni sòkò ní sí yá ń al allah al almalik alkudus àmọ́kárí kí àwọn èyí tí ọlọ́run ni àwọn bá kì í yọjọ àwọn tó kọ́ nínú quran àti àwọn hadith so wọ́n àwọn ní ìwà hadith tó ló kọ́ tó so wọ́n padà wá sí wá ẹ̀dí ìkẹ̀kẹ́ wọn àjọṣe dáadáa èyí tí ẹ̀rí wa ń bẹ̀ tí wọ́n fi replace àwọn èyí tí ò sẹ́ni yàn tí ò sáwá bẹ́ ha sórí àlèmàkà lọ́kì ha sórí bẹ́ẹ̀ àmọ́ táwa fi ṣe àdúrà sọ́kọ̀ nǹkan máa fi pè a máa fi yá kun so ya Allah ya Rahman ila akhir Allah alam náà so bẹ́ẹ̀ ni last bá ọ̀rẹ́kùn sọ̀rọ̀ kan jù náà àmì òye ẹ̀kùn tó ọlọ́ọ̀dì alẹ́ mọ́ ọlọ́wọ́ bá náà. náà náà bẹ́ẹ̀. tó. Ah, kọ́ ìdáwà nípa àdúrà àwọn kan kama pé àdúrà ìbáàdà ni àdúrà huwa li ìbáàdà ìjọba tí wọ́n pè ní ìbáàdà yìí ó nídìí kí a ṣe according to bẹ́ẹ̀ tí gbólómi lè dáa tí ó lè dáa ní àgbọ́yé kí wa ó lè dáa lẹ́nu wa ó lè dáa ní àmọ́ tá a bá rí i pé àwọn ẹni ìsíwájú wa fákìlì àwọn sàhábà ni alánàbí kọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn sàhábì ò ṣe bẹ́ẹ̀ àwọn sàhábì ò ṣe bẹ́ẹ̀ àwọn àtàwọn àlẹ́yìn la kàyí pé ní yẹ́sì ìdáná ká máa wí bẹ́ẹ̀ so ọ̀là pé ní yóò la àyè díẹ̀ yóò sì máa ní dáùtù nú so alhamdulilayi níbi àwọn èyí tó ń sì fi kọ́ wa táwọn ibi fi kọ́ wa táwọn sàbí gbẹ̀yẹ̀ náà níbi táwọn sàbí lò ó tó fún wa fún gbogbo bùkátà wa táwọn ẹ̀sẹ̀ níbi àti máa káwọn máa lo tiwa káwọn ẹ̀sẹ̀ máa innovate tiwa mọ́. sọ káwọn sọ pé ní ọlọ́run wọlé sánmà wọlé alẹ̀ wọlé alágbájá wọlé so kì í sánmà àtìlẹ̀ yẹn náà so ìjì nǹkan kankan pa kì í kì í gbọ́ bóyá báwo la ṣe bá classify àmọ́ ìjọba dájú ní kẹ́kọ̀ọ́ máa sọ pé ní ọlọ́run ọba wọ́tọ̀ dásánmà ọlọ́run wọla agbára rẹ tó fi dá sánmà wọlé agbára rẹ tó fi dálẹ̀ wọlé agbára ògùgbò àárín ìfẹ́ ìsọdọ̀ ọlọ́run náà nìyà káwọn máa rí fáà kankan lọ síbi ẹ̀dá ọlọ́run níta ń sá fún nìyà káwọn rí fáà lọ ẹ̀dá ọlọ́run gbogbo tí a bá fẹ́ wí ká máa sọ ẹnu wa ká máa rí ọlọ́run ọba ọlọ́run bá agbára rẹ tó fi dá èyí wà òkè bá agbára rẹ tó fi dálẹ̀ ẹlẹ̀ àánú rẹ tó ṣe fún ìfẹ́ rẹ tó ní ṣùgbọ́n lè wà òkè bá so àmọ́ ká pé ní ọlọ́run wọlá alẹ̀ wọlá sánmà wọlá omi wọlá ẹja wọlá igi wọlá tọ́ta gbọ́ wọ́n tọ́wọ́ sọ pé sánmà ọ̀dà kan jí náà kí ni yàtọ̀ ọ̀dà kan ẹja náà so àbíkọ́ ọ̀bì kẹ́fù kọ́mọ̀ kó sàlékún mọ̀nà fún wa wallahu alam náà ee ee ee Naa naa naa. Náà. Náà. Ee. Ọ̀fà àrùngbọ̀n, yes. Náà. Ee. Eh. Ok. Náà. Òfin ọlọ́wọ́ bá. Náà. Ok, ẹjú fún ayé láńsá ìwọ̀n ẹ̀ ni ẹ. <laughs> wọ́n èèyàn tó kò sí mọ́ náà ok ẹ̀sọ́mù jẹ́ mẹ́sàn ẹ̀dà nǹkan méjì pọ̀ mọ́ra tí ò sí lérí ara wọn ah, kí sọ́jà jẹ́ mú wá pé kán fọ́nù gbà example kẹ́nìyàn kí ẹni tó fẹ́ kọ́lé kí wọ́n fi owó interest lé ọ̀rọ̀ lé rẹ̀ example mi nìyàn so ká má dà ọkọ̀ mọ́ra wọn báyìí torí Eh, ìjẹ́ ìfi parí ẹ̀ngbà na yẹn náà òfin káyà lọ́tọ̀ọ̀tọ̀ kí sọ́jà àbí force gẹ́gẹ́ bí ìlú e, e, tá a wà sọ pé ní ọlọ́run dára papọ̀ pẹ̀lú àwọn míì kí mùsùlùmí a sì wà ní ipò pé ní àjọ ń fa táwọn lọ́wọ́ ni tani ó jámọ́ lọ́wọ́ ẹni tó bá jámọ́ lọ́wọ́ òní ọmọ lo lórí àwọn torí di eléyìí iná ni àwọn afáà fi ń tán fi ìsìsìnà ìpèrú eléyìí ni kò sí láì fi ń bẹ̀. tòpíjà bá nítorí pé ó ní káwọn fáwọn gbà láàfin ní ọjọ́ yìí sọ́jà àyíké gbogbo mùsùlùmí káwọn kan wùdú ọkọ ní sọ́jà yẹn yá kọ́kọ́ àwọn sọ̀rọ̀ ìkàdá wà kún sọ́jà káwọn kí ni ọjọ́ research fáwọn mùsùlùmí. so a máa gbé ìnira tí ó bá yọ láti dìfà a máa gbé sórí òṣùwọ̀n so ìwọ̀n sọ pé ní yurtakabu akhafu dararaini liqita'i ashaddihima a máa faramọ́ ìnira kan láti fi gbé èyí tó ga jù lọ láti gbé kúò káfàrù mọ̀ yẹn látòjú rẹ̀ nísìn kárí ìnira ni àti fi tako òfin ọlọ́run àmọ́taba ní àwa wọ̀ torí pé irúgbà irúgbà àkànúgbà kí àṣẹbáwá bọ́ sọ́wọ́ wọn gẹ́gẹ́ kí àwọn ìsáàmù lọ́pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ kí ni ọmọ ṣẹlẹ̀ àká ìrún lápèjúwe wọn ìlágbára pé ká máa kírun máa àgbàbà máa kí ní abẹ́ yàrá sinna ṣíṣe yẹ́nì kó wọ́n legalize yẹ gbogbo nǹkan tó jẹ́ haram ńláńlá tó jẹ́ ju tó ju irun gbọ̀n lọ wọ́n wàá sọ di òfin tó pé wọ́n lè pé káyìí ni wọ́n máa ṣe jọba ṣe ọ̀yà ìbẹ̀ni ẹ̀ máa gbé wọn lẹ́wọ̀n àbí ẹ̀ máa pa wọ́n tọ́jà ẹ mọ̀ sí bẹ́ẹ̀ tọ́wọ́ lọ́wọ́ kókó mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ àwa náà ni àìsí káwọn náà bá lágbára ní ẹ̀jẹ̀ kọ́wọ́ sọ́wọ́ ní òkè tó tún wọn táwọn òbí lẹ́nu àti sọ̀rọ̀ àti níbẹ̀ sọ pé ní àti kọ́ wa sínú táálùkà nìyẹn Wala wàlá tuliku bi aidikum ila tahluka torí de eléyìí irú tuligbọ̀n yẹn á máa gbèsè lókun tọ́jà olùdájọ́ bẹ́ẹ̀ tọ́wọ́ pé ní àǹfààní tí ó ti bẹ̀ jáde sáwọn àlùmọ̀ mùsùlùmí so àǹfààní ńláńlá tó ju tìrì ni so kásẹ̀ kékeré tí wọ́n ní kásẹ̀ òun ẹ̀sẹ̀ kékeré òun kásẹ̀ káfíń lè bá a mi wọ̀ fún àlùmọ̀ so àwọn afáfà ara mọ́yìn so ó sì ní àwọn ẹ̀rí kí wọ́n gbára lé tó pé ní kòsánìkò wọn láti máa sọ àwọn ẹ̀rí lọ́wọ́ lọ nínú àwọn ẹ̀rí kẹ̀kẹ́ sọ fún yín pé ní ẹ̀lẹ́mìlẹ́ máa fọ́ dáùtì pé ní àwọn eléyìí ọdún jẹun sọ̀hún. arákùnrin kan gbogbo àdìsí ṣe gbogbo àmọ̀ ni tọwọ́ mọ́sálásí aróko ni àbá aróko ń gbà mí wọ́n gọ̀ ọkọ̀ mọ́sálásí ni ìtọ́sí ń gbà bọ̀ ni ó rí pé àwọn kan jòkó lẹ́gbẹ̀ẹ́ bí àmọ́ ìgbé kan wà lọ́hun kí ẹ̀kẹ́ kan jòkó bó ṣe yọ ìdí ẹ̀kí ń tọ̀ lọ́ọ̀kan bẹ̀rẹ̀ nínú mọ́sálásí nínú mọ́sálásí sábẹ́bí ah, sì wà ń bẹ̀ àwọn sọ̀tún kẹ́kẹ́ kí gbogbo rẹ̀ wà lá gbọ́gbàkúgbà gbọ́gbàkúgbà àbẹ̀bí ah, ni ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ah, ẹ̀fílẹ̀ ẹjọ́ tó tẹ̀ tán dáadáa ọ̀bà kí ni ayé kátà ìsinmi lára sí haramu ilé ẹ̀fí ni àmọ́ níbi ni ẹ̀fílẹ̀ ẹjọ́ tó tọ̀ rẹ̀ ni torí kí ni àbẹ̀bí ni ẹ̀fílẹ̀ torí pé àwọn ìnira ní ìkí ọmọ kìí ẹ̀yin kí wọ́n lọ disturb ẹ̀ níbi ìtọ́yán ìnira míì tí ó ti bẹ̀ yọ alábìnrin kí wọ́n fi lẹ̀ tẹ́bà òṣùwùdù sọ̀lá wọ́n ṣe àlàyé àdìsí yọ pé ní wọ́n mú àwọn ẹ̀kọ́ jáde ń bẹ̀ púpọ̀ very wonderful lessons kẹ́mi jáde bí àdìsí yẹn nínú àwọn ìnira tí ó lè ti bí kí wọ́n lọ disturb ẹ̀ níbi ìtọ́yán èyí tí ó tó jẹ́ physically kí gbogbo wọn gbàgbọ́ ni pé ní ìtọ̀lọ́wọ́ ìtọ̀lù ò tí ì tán bí wọ́n bá ní káwọn ń lé barabara barabara yóò mọ̀ sákàgiri ìjọ ìtí tó fi jẹ́ ojú kan gbogbo ìgbogbo mọ́sáàsì ìdáwà wa ibi wá kí n lè jẹun ọdún gbogbo sáwọ́dù anábì làṣà tó wọ́n lé wọn wọ̀ ṣẹlẹ̀ pé aburú náà lẹ́nu tó bá tọ̀ fojú kan yẹn àti solution tá a ṣe sí láàrin yẹn ó wà pé ní simple ju kí ìtọ́wá káàkiri gbogbo mọ́sáàsì lọ anábì náà ti lè jẹ́ ṣọ̀dọ̀ rẹ̀ nígbà tí tọ̀tà anábì yẹn lọ bomi pé nìkan wa ẹ̀dẹ̀ ní pàlì sí sí kéèná gbogbo kẹ́kẹ́ máa lọ́ọ́ lù sí nìyẹn ó ti parí ibi tọ́tọ̀ ni ti di mímọ́ àmọ́ ìnira kẹ́ padà fà fún èyí tá a ṣe onísìn rẹ̀ èyí tá a ṣe kò lè ràn án mọ́ so àwọn ẹ̀kọ́ wa ń bẹ̀ púpọ̀ tí wọ́n pọ̀ jáde di hadith yẹn so hadith làwọn afọ àwọn fi ń ṣe kìyà sílẹ̀ pọ̀lọpọ̀ kẹ́ pé ní ta bá gbé yẹ̀kọ́ pé ìnira kéke náà ni ó fà tábà ní ká wá sọ̀bẹ̀ ìnira lọ́wọ́ rẹ̀ ní àwọn afọ àlẹ́ lẹ́yìn ìgbà so arákùnrin yẹn nígbà tó wá tọ̀ tán fọkàn fún mi lè parí ọ̀rìn ni ògbé ká fi parí hadith yẹn anábì wa pè pé arákùnrin wa ibi yìí ilé ìjọsìn ni àyè tọ̀ síbẹ̀ ìnáma bóni yà lè tazkiri wa tahamil wa sọlá kìfì wọ́n yóò ṣe wọ́n oge èmi àti wọn nìkan láwà lè jẹ náà wọ́n léyìn oníwà lè jẹ náà wọ́n á fẹ́ máa wọ́n á fẹ́ máa ti sọ́wù mi tọ́tù <laughs> fi wá kó tó fi hàn. so bí òfin òfin Islam ó ní the kind understand òfin Islam understand sharia Islam so ọ̀pọ̀lọpọ̀ àwọn búrọ̀ mi wà sọ pé ní ẹmọ lójó pé ní wọ́n máa sọ gbogbo nǹkan báyìí pé ní haramu ní ká wọ sọ́jà haramu ní ká ṣe gbá haramu ní ká ṣe nílùú tá wà yìí ní orílẹ̀ èdè wà yìí káwọn ìdúró pápá sákò ń bẹ̀ káwọn kí wọ́n gbẹ̀yìn wa àti ìdúró àwọn jẹ́nẹ́tà àwọn tó gbé wárí ọ̀rọ̀ boko haram jẹ́nẹ́tà kọ́ ni ó ń sponsor wọn ó wojú hàn bí ọ̀rọ̀ àti ẹ̀ lọ́wọ́ mẹ́ nípìnlẹ̀ àmọ́ ó ní ó ní some of the interest ìjọ́jọ́ ẹkún mọ́ sí kó fi kojú wọn tí wọ́n fi kọ́ńkà wọn kò sí tọ́kọ́ ní kò sí mùsùlùmí kankan tòtò lè wá sórí pòsíṣàn má ẹ̀wọ̀n bí a sì máa bá a lọ lápẹ́ ìjọba ìlà bá ń bọ̀ báwọn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá wà báyìí ìlú ìsìláàmù kọ̀ọ̀kan ní nàìjíríà lónìí báwọn tí wọ́n ti bá a dé lónìí ìwọ náà is a is good example for us láti mọ̀ pé ní ah, ìṣèjọba nàìjíríà kẹ̀kẹ́ kí a ṣàkóso mùsùlùmí o ètò fọ́ọ̀sì nàìjíríà kẹ̀kẹ́ tí wọ́n bá ní àwọn kankan jẹ́ àràmù tó bá gbé ní nǹkan tó gbé ní wọn bá ní káyà sí kàkàrà àforíjì àdọ̀rúra tòbí wọn máa tó láì àwọn kìí fẹ́lẹ́ wọ́n tó fi wọ́n tó fi kó wa lọ́nbẹ̀ pé ní ìgbà míì ìnira ọmọ ń sọ tó jẹ́ ìwọ ọmọ ń sọ di halal ìgbà míì fún pẹ́ndì kí a lè fi ọba kọ́mù ẹ̀ kìí pé ní ẹ̀lú wa ló kìí pé wọ́n lọ́kàn pé ìwọ lọ́fẹ́ lọ́kàn rẹ̀ lórí fárùmọ̀ yẹn àbí ẹ̀kọ́ ni